على نبينا محمد وعلى آله وصحابته أجمعين أما بعد آه، نرحب بكم مرة أخرى إلى هذا اللقاء الذي نرجو الله سبحانه وتعالى أن يجعله لقاء مباركا فيه وفي أهله لم يزل مع كتابنا الفوائد الممنوع في فوائد شتى لمؤلفه شيخ الإسلام الثاني أبو عبد الله محمد بن أبي بكر شمس الدين بن القيم رحمة الله عليه نعم وصلنا بما يبدو أو آه، آه، في طرق معرفة الله وننطلق إلى في توحيد وحقيقة العبودية لما يبدو نعم يبدو الحمد لله والصلاة والسلام على رسول الله قال المؤلف رحمه الله وإياه قائلة التوحيد وحقيقة العبودية ثاني أقطع كونانك قلت رحمه الله وإيانا آه إذا تريد أن تجمع بيننا وبينه فهو مقدم بكثير بارك الله فيك الإحسان إلى التوحيد وحقيقة العبودية في المسند وتصحيح أبي حاتم من حديث عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم ما أصاب عبدا هم ولا حزن فقال اللهم Thank علم فينا بصار أسألك اللهم كل هو لك والبيت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به من علم لديك عندك أن تجعل القرآن ربيع قلبي ونور قلبي وإله قلبي وكفاك عني إلا أذهب الله عن قومي وقيمته وأجعله مكانه فرحا فقالوا يا رسول الله أفلا يتعلمون أفلا يتعلمون قال أفلا يتعلمون نعم قال بلى ينبغي لمن سمعهن أن يتعلمهن ينبغي لمن سمعهن أن يتعلمهن وتضمن هذا أنتم بارك الله وسنقرأ قراءة طويلة بإذن الله لكن قبل الشروع في هذه القراءات الطويلة المباركة آه، دعنا وأتى يتجزه مكبر الصوت وقفوا وجوه ولعب الله حمد الله بني أطرى عليكم جاهز يفوان محمد اللهم لا تي أدوكم ونال باسي وفتر المسيح ودعو الله سبحانه وتعالى بمنه وكرمه وجوده وجعل لكم ولنا لمن وكوان كان باقون يوكا bẹ́ẹ̀ bá sọ nǹkan tí ó pàtàkì sí tó bá ṣàbẹ̀wò rẹ̀ yọ́kà lára torí pé nǹkan náà ó wà ní pọ́tàkì wọ́n tí ìyẹn bá sọ ẹ̀sìn òkun kalẹ̀ ní ìyẹn pàdánù lọ́jọ́ pé ní ẹ̀gbọ́n ọ̀pá ṣiṣẹ́ sọ ní ayé jùlọ onígbẹ́sì òṣèlú ìsọ̀nù bá ní wa ní ìlú ìta lérò wọn ní ọlọ́run wọn ni pé gbogbo sáàjì ìkábà wọn jọ ẹ̀ lẹ́ni tí ọ̀pá ládá fẹ́ẹ̀ gbọ́nà ti fún wa ẹni tí ẹ bá wọ àwọn èèyàn ní ìjọba pàtàkì ń dúró ìgbé ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ mú ìlú lórí ti bọ́ọ̀bù ọlọ́run kò náà ní bá mi sí lọ. àmì bọ́nà ní ọdún sẹ́ni ẹni tí ọ̀bá ti gíta pé kí lọ́gbọ́n ọba láwọn wí àmì bọ́nà bínú sẹ́ni yìí. tí ọ̀rọ̀ ti máa ń yéèyàn olórí ọ̀nà ní kọ́nà ọmọ aláàkún púpọ̀ ó kàn ṣe rọrùn pé ẹ̀ pé ìwọ́n náà máa dàmú wá mà kọ́nà ìgbìyànjú ọ̀ ẹnu ní bẹ́ẹ̀ ni ó lọ́n ká dàmú ọlọ́run ti di orí kẹsàn-án sáré sí gẹ́gẹ́ bí sẹ́nàn òótọ́ ọlọ́fẹ́ tí ó ní ló ṣe rẹ̀ láti ilẹ̀ fásíà tó fi délẹ̀ ẹ̀kàdínà tó ń padà débi dáre Muhammad sọ́wọ́ àìsílẹ̀ wọn torí pé ẹ̀sìn yẹn tó bí lẹ́nu yẹn kí ẹ púpọ̀ pọ̀ àìsàn ìṣẹ̀lẹ̀ ọgbẹ̀ta tí ìbájọ́ tó ti kà ní ọdíà ìgbé àsìkò tánàbí ní ìpọ̀dọ̀ délélé àwọn èèyàn ti gbáyé ẹranko pọ̀ jùlẹ̀ ayé Tí àwọn ọ̀gbẹ́dẹ̀ wọn pàtàkì tó lọ sí dáa, ọ̀rọ̀ wọ́n rìn

ọgbọ́ àwọn tẹ́rẹ ní ìtàkà gbèrè náà ni ọlọ́ọ̀bá aláàjẹ́ ní sáàmù ìtẹ́yà ilé ìjọwà náà kìí fẹ́ inú ìfúnnù tẹ́rẹ ẹ̀fẹ́ jáde ṣùgbọ́n tó pẹ́lú ní ìwọ̀n mọ́sálá ní ìgbé oúnjẹ jáde tó ìjọ́jẹ́ náà bá ti rí inú mọ́sálá sí ẹ̀kí mánà tó fún ìgbé ilé ọdún ju ìgbé ẹyọ nǹkan lọ ẹnìkan wáyé tó súnmọ́ ní ìpẹ́ ni yọ́ padà fẹ́ràn wọn bó ti dé ọba nílẹ́nu ọ̀nà ọba iṣẹ́ pàtàkì ọba rọ̀lá ní àwọn abdulrahman àwọn ni wọ́n mọ́ wípé sílẹ̀ ó ní fẹ́ wá sùn ẹ̀dá wá sùn mọ́sálásí mọ́sálásí wọ́n ní àìrígbẹ́ ìsún ni ó torí pé mo ti lọ bì kan ní aago mọ́kànlá mọ́kànlá kọjá díẹ̀ tọ́wọ́ wọ́n kù ní pọ́tàkù wa àtẹ́yìn bá dé nímọ̀ ẹ̀wà àwọn lọ ilé lọ tí ó sì rí yan ó ní àkùsùn nílò òkè ọjà lọ lè sálọ ọ̀la èmi ní ìdí ẹ̀rọ kábọ̀ á nì mọ́ lọ sùn àbájá ẹ̀jẹ̀ ká fi

gbogbo ẹni tí ọ̀pá máa fi tọ́ ọ̀pọ̀ ọlọ́run ẹni ń tẹ́ra rẹ̀ náà ṣùgbọ́n tó sọ lọ́dún pa ẹni ẹni tí ó dáhùn wà gbà yóò àwọn wo làwọn ẹni ọwọ́ àwọn mọ́sálásí gbogbo dáa nípa ṣe ìlú àjò wà sọ̀mọ́ wà dúró ẹ̀yọ́ balọ́wà bẹ́ẹ̀ ló dá máa kágbọ́ra nígbà ẹ̀rẹ́ ìdíjókòó lẹ́yìn ìlú ni wọ́n á tún pé ah, kẹnu mọ ìmájú ìpínyàn kan ò ní kó yọ́dẹ̀ bá bá sọ ó bá wọn láti ẹni mọ́bẹ̀ ọ̀nà ọlọ́run tó wọ̀ wọn lẹ́nu káwọn náà wá tó wà jù ẹni náà blog extension ìgbẹ̀rún kó máa rí gbogbo ẹ̀rọ àpá ẹ̀rọ ti fi ní kó bẹ̀rù rẹ́lò ní ipò náà gbọ́ wọn sáà ìdíwọ̀n ọgbà ìdíwọ̀n wíwá yóò sì wọlé sí alára àwùjọ owó ẹ̀ náà ni ẹbá ń tàbí fún wọn ó ti ẹ̀dùn wọn létí ojú wọn létí ìgbé wọn àti wọ́n wájú ọyẹ́ ti ẹni ọkọ̀ wájú máa ń ṣàmọ́ ẹbí ẹ̀kí láìsẹ̀ ọba ògbọ́n ẹ̀rẹ̀ fún ní lẹ́yìn ìyàkà péré yóò ní máa tẹ fóònù láàrin gbogbo òkú ìṣọ́ àbílẹ̀ ẹ̀ẹ́dì tí ọlọ́run bá aláàrin ọkùnrin lágbàá ẹ̀yìn àmà olówó adájókò iná àǹfààní náà wọ́n pẹ̀lú ògbò ọlọ́run àǹfààní náà lọ́jọ́ òkèrin náà lọ́wọ́ ó dá láàárín àwọn jẹmáà wọ ayẹyẹ tí ó tù padà sí ìpọ̀ náà ayẹyẹ ọmọ àpàlàpàlà gẹ́gẹ́ mo ní sọ gílá àgbà lọ́dá tajú náà àwọn èèyàn olùgbésọ́lọ́pàá fẹ́ sàmì ní máa mọ pàtàkì gẹ́gẹ́ tó ní wá sí ilẹ̀ ilẹ̀ Mùsá àti ìṣẹ̀lẹ̀ nígbà tí ikú lọ́lọ́ rẹ̀ ikú ní ọlọ́ni ọlọ́ni ìgbẹ̀mẹ́ wa kùgbà ó sì fọ́ ojú ikú ẹ̀rọ ọ̀pọ̀ ọkọ̀ ojú dáyọ̀ ọkọ̀ ojú ẹ̀yọ̀ ó fẹ́ pàtà ló fẹ́ pa ikú wá padà lọ́kọ́ ọlọ́run ó ní àmọ́sẹ̀ní ìkọ́kùnrin ó ní máa ń àdíkà àlẹ́bí láyé nínú ìmọ̀ ẹni ló ní gbẹ̀mí àwọn ọ̀fẹ́ fún ọlọ́run ṣùgbọ́n yà jẹ́ nínú ọgbọ́n mẹ́wọ̀n ọ̀rọ̀ ni wọ́n padà lọ́gbọ́dọ̀ lọ́gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ wá ní pé iná rọ́gbọ́ kẹrò pẹ̀lú kẹsàlá ọlọ́ ní ṣe ọ ó tún wá fún ẹ ní àgbéwú sílà lẹ́kún yẹn ọlọ́ni kó gbé ọwọ́ lé ẹ̀yìn ẹ̀yìn bíbára ẹ̀yìn tó bá ti kọ́ wọ́n ní bàrá àdínà gbogbo ẹ̀lẹ́sà dìde gbogbo dìde nọ́mbà ẹran tí ọwọ́ ọmú sábà ti ní ní rẹ̀ lára màálù láhùn ìkún ìṣẹ́ àrọ̀tì ìsànà láhùn ìkún ìṣẹ́ àrọ̀tì tó bá ti kọ́ wọ́n ní ẹ̀yìn màálù yìí tó bá wà lára màálù tọ́wọ́ rẹ̀ bá ti China ti understand it ara mọ̀lú ìgbéyàn èèyàn méjì máa ń lórí tó ní ọ lára ní ẹ̀mà ìkúnlé iṣẹ́ ara ti sànà for every round of air oníwọ́n oníwọ́n ilẹ̀ iye tó bá jẹ́ mọ́sáwá ní bọ́kàn bá ẹ̀dẹ̀dà àríkẹ́ ta ní ọwọ́ ọ̀dínta 1000 francs àbọ́kàn tó ń rí 2,000 francs. I work out 200 francs. Lẹ́yìn ìgbà ẹ, ní ọwà tẹ̀lẹ̀ pẹ̀lú àkọ́kù náà ni, ó ní pẹ̀lú ẹkùn ìmọ̀ òtù